الحمد لله الحمد لله الذي خلق الإنسان وصوره فأحسن صوره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أمر بالحفاظ على الأرواح وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله نهى عن إراقة الدماء صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú a rí i pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam tó bá ti kọ́ abá gbọ́ yìí à ń lò dáńtẹ̀lé gẹ́gẹ́ bó ti ṣe wá àti bí wọ́n ti ṣe pa wá láṣẹ kíkẹ́ ká máa lò ká máa tẹ̀lé kò sí tàbí ṣùgbọ́n ilé ayé ìgbà gbé kò bá máa gbé kó sì máa wà ní ìgbádùn ẹnìkan tí wọ́n máa dún kókó lajà mẹ́nìkan ìbá ti sí ẹnìkan ò sì ní í sí tí wọ́n máa sánà àti dẹ́mi ẹlòmíì légbodò ṣùgbọ́n gbà tí ó ṣẹlẹ̀ gbé púpọ̀ nínú àwọn ẹni tí wọ́n ń ṣe ẹ̀sìn Islam orúkọ lásán ni wọ́n fi jẹ́ mùsùlùmí wọn ò ní mà nípa òfin àti ìlànà eléyìí ti ń bẹ nínú al-Islam ó mú kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó dojúrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ wọ́n ń gbé nǹkan tí kìí sara Islam wọnú Islam pé Islam náà ní sẹ́ẹ̀ eléyìí wá mú kí ìgbésí ayé ọmọ èèyàn àti kó di nǹkan tó ṣe gbé ìgbé àlàáfíà ọ̀fẹ́ sí nínú rẹ̀ ma ní ọ̀sẹ̀ kọjá. la sọ̀rọ̀ nípa ìhà eléyìí tí òfin ọlọ́run nínú ẹ̀sìn Islam tọkọ sí ìtàjẹ̀sílẹ̀ a sì yànnàná lóríṣiríṣi bó ti ṣe jẹ́ èèwọ̀ ìkékè yẹn ó ṣe kúpẹ́ níkẹ́ni ìbá jẹ́ mùsùlùmí ìbá má jẹ́ mùsùlùmí àti bó ti ṣe jẹ́ èèwọ̀ kọ́ jẹ́ sábàbí àti tẹ̀jẹ́ ẹni tó ṣe wípé àsọyípọ̀ ń bẹ láàrin wa pẹ̀lú rẹ̀ pàṣọ ẹ̀mí àti dúkìá rẹ̀ kọ́ wa lọ sí kópa. àti bó ti ṣe jẹ́ èèwọ̀ kọjá pé ọwọ́ tiẹ̀ lẹ́mí mùsùlùmí ọ̀wọ́ àgbàbọ̀ àti bó ti ṣe jẹ́ èèwọ̀ wípé ìwọ gan alárọ̀ gbọ́dọ̀ para rẹ̀. akramakumullah gbogbo àwọn òfin àti ìlànà yìí ó lè wà nínú àwọn òfin tí olúwa ẹlẹ́dàá wa ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ rí fáwọn ànábì tó ti síwájú àmọ́ tó nípa àlè rí nbì kankan má báyìí nítorí pé àwọn àwé tó wà lọ́wọ́ wọn kutubun muharrafa àwọn àwé ni tó ẹgbẹ́ wọn ti yí padà wọ́n ti tọwọ́ bọ̀ ojú lásán wọn kọ́kọ́ tì bọ̀ tẹ́lẹ̀ ńbọ̀ ya wọ́n mú kúrò lójú lásán wọ́n tún tọwọ́ bọ̀ wọ́n ti yí padà wọ́n ti bàjẹ́ alukur'ani ló ń bẹ lórí bí olúwa ẹlẹ́dàá wa ti ṣe sọ̀kalẹ̀ àyípadà ọ̀wọ́nú ẹ̀ àfikún ọ̀wọ́nú ẹ̀ àdínkù sí wọnú ẹ̀ pẹ̀lú gbogbo àwọn kẹta ń wéyè ọ̀n bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fún gbogbo ẹni tó bá lójú tí efi ríran tó sì máa nǹkan kà ti gbọ́ yé ọ̀wà nù alukur'ani àyè òsínfẹ́nikẹ́ni ní ìsìn láti wá parọ́ sọ wípé òun ń pààyàn níṣẹ́ lòun ń pààyàn nítorí pé ìsìláàmù ló pé kò wọ́n pa wọ́n alìsílámù tó sọ yìí pé ẹ gbọ́ ìtàn ẹni àkọ́kọ́ kọ́kọ́ ṣe kú pẹ́ ẹni àkọ́kọ́ ó ròyìn rẹ̀ fún wa látòkè délẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ àti bí ọ̀daràn àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe kú pẹ́ àkọ́kọ́ ti ṣe ṣe kú pa á. àti bó nǹkan alára ṣe dẹni òfò látàrí kó ṣe kópa bó ṣe dẹni tí ń kábàámà látàrí kó ṣe kópa Olúwa Ẹlẹ́dàá sọ pé min ajli dhalika katabna ala israẹ́l isra'il annahu man qatala nafsan bighayri nafsin aw fasadin fil ard fẹ́kẹ́ qatala kọ́tẹ́lẹ̀ nasa jẹ́míà wa man ahyaha fẹ́kẹ́ ahya an-nasa jẹ́míà. ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون nítorí ìṣẹ̀lẹ̀ ńlá yìí àti bó ti ṣe jẹ́ ẹgbẹ́ ẹnìkan kò ní í ṣekú pẹ́ nìkan àyàfi kó forí kásẹ̀sẹ̀ àfi kó nítọ̀ wọn dẹni òfò àfi kó nítọ̀ nǹkan dẹni àbámọ̀ kò sì dáa kò dùn pé kéèyàn jẹ́ni tó ṣe pé yọ́ lọ forí kẹsẹ̀ kò dáa kò dùn kéèyàn jẹ́ni tí ó ṣòfò kò sì dáa rárá kéèyàn jẹ́ni tí ó máa ṣe tí ó máa mú kábàámà láti wá kọ àkọọ́lẹ̀ fáwọn ọmọ Israẹl láti ìgbà yẹn ikú gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kópa ẹ̀mí kan láì jẹ́pọ̀ náà ti kọ́kọ́ pẹ nìkan ṣáájú tó fi wá dẹni tó jẹ́ gbèsè pé kápọ̀ náà bọ́ba wa jẹ́ kó ti pẹ nìkan ṣáájú tọ́já sí pọ́ wà nípò ẹni tó jẹ gbèsè pé kápọ̀ náà èmi àbí wọ́kọ́ láàmà lè ka táàfì wa sọ pé bí wọn náà ti pààyàn jẹ́ apọ́ yọjẹ́ pé wọ́n tẹ̀lé due process àwọn ìlànà àti ìgbésẹ̀ ètí ṣẹ̀ríà ni kí wọ́n gbé kó tó di pé wọ́n wà pa. abẹ́ni tí bá tiẹ̀ ń jẹ́ ipò ya òbí jẹ́ ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ Allah yọ̀ọ́dà gẹ́gẹ́ bí ìgbà tó ṣe pé gbogbo ẹ̀mí lọ pa o ẹnikẹ́ni tó bá sì la ẹ̀mí kan tó mu iyè tí òjò ó kú ọ̀rọ̀ rẹ̀ ó dàbí tẹni tó ṣe pé gbogbo ẹ̀mí pátá porongodo lọ́la ẹ̀mí kan kò bá jẹ́ mùsùlùmí lọ́la ẹ̀mí kan kò bá jẹ́ mi kèfèrí lọ́la lọ́dọ̀ Allah ìdájọ́ rẹ̀ ó dàbí tẹni tó yíye gbogbo ẹ̀mí pátápátá ni Islam ọ̀farama ó jẹ́ pé ẹ máa pààyàn ẹ máa pààyàn pakúpa. Pa أعوذ بالله أعوذ بالله فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله tí ẹni tẹ́ ẹ tó ń bá jẹ́ kèfèrí gan tó pé àsọyípọ̀ bá ń bẹ láàrin ẹ̀yin mùsùlùmí àtàwọn èèyàn tiẹ̀ lórí wípé ẹ ní máa lépa ara yín láti máa wá ti ṣekú para yín ajẹ́ pé o ẹ ṣe ìtanràn pípa tẹ pa yẹn ẹ bọ́kùn lọ́rùn ẹ̀rù yàtọ̀ sí eléyìí báyìí ẹ tún sanwó ẹ̀mí rẹ̀ tó ń ti pé kèfèrí Islam kọ́ ni ẹ̀sìn náà tó jẹ́ pé àwọn onímọ̀dàrú ayé wọ́n á lè rárí wọnú ẹ̀ àwọn amùjẹmùjẹ báyéjẹ́ báyéjẹ́ táwọn aṣọ pa àwọn aráyé inú rẹ̀ àwọn rí ọ̀mbrẹ́là kan sásábẹ́ rẹ̀ táwọn fi máa ṣekú pa àwọn èèyàn gbẹ̀mí wọn lọ́nà tí ọ̀tọ̀ kọ́ wa sọ pé ò ní jẹ́ni tó ti dẹ́ṣẹ̀ látàrí àwọn èèyàn tó pa wọn lọ́dọ̀ Allah Islam kọ́ Islam kọ́ ṣẹbẹ̀ gbọ́ ìtàn Osama, ibn Zayd radiyallahu anhu ojú ogun ni wọ́n wà wọ́n ń jà àwọn kèfèrí lógun kèfèrí kan ti wá jẹ́ pé yàtọ̀ sí pọ́ jẹ́ kèfèrí ó tún wá jẹ́ amúniṣeré amúniṣẹ̀fẹ̀ fún àwọn mùsùlùmí ẹran kí inú pọ́ jẹ́ kèfèrí tá à ń bájà yóò máa bí wa inú pé ń tún mú wa ṣeré fi wá ṣẹ̀fẹ̀ yóò tún máa dá wa bí lọ́tọ̀ pe wá wá bí ká pé kí n rámú kí n sì pa ọwọ́ Usama wa bà Usama ti dáńdàkadì ó gbé ìdá ó gun. bàbá ni la ilaha illallah kí ló dúkùn a umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah wa yuqimu as-salah wa yu'tu az-zakah apami láṣẹ kí n jà àwọn èèyàn lógun títí tí wọ́n fi jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ Allah alhamdulillah eléyìí ti jẹ́rìí kí la tún fẹ́ gbà ebi kò di mùsùlùmí náà ó ti wá di mùsùlùmí Usama òun wá rò pé kìí ṣe nítorí kó fẹ́ jẹ́ mùsùlùmí ló ṣe sọ la ilaha illallah ìṣe lọ sọ la ilaha nítorí ìbẹ̀rù kú àìkú tó bẹ̀rù lánàá bẹ̀rù kú ọkàn pa ni ìgbà tó pa wọ́n sọ fún Usama wípé ah, ọ̀pá. lẹ́yìn tó ti sọ la ilaha illallah báyìí ni ìròyìn dọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam anabi níbo ló ṣe jẹ́ usama kóró anabi sallallahu alayhi wa sallam wá fi hàn pé kí ló dé tó pa lẹ́yìn la ilaha illallah wa madha taf'alu bi la ilaha illallah yawm al-qiyamah báwo ló ti ṣe ṣe la ilaha illallah. tó bá di lọ́jọ́ gbé nílẹ̀ kìyàmù báwo ló ti ṣe ṣe ó ti wí ó ti wí ná ó tún wá ṣe kú pa islam kò fẹ̀mí ọmọ èèyàn ṣeré o islam kìí ṣe ẹ̀sìn tí ó máa wò yín ran ẹ máa da yérú ẹ máa dà lóró ẹ máa gbẹ̀mí wọn torí wọn ọba àti jẹ́ mùsùlùmí ṣé jihadi lẹ́ ń jà ni láti wá sọ pé yẹs àwọn kẹfẹ́ rí tàǹbájà náà ni kí ni tá a bá tún ṣe fún wa pé ká máa kádìjà wọn lórí ni àbí ká máa pa wọn ká máa sá wọn ká máa yìn wọn bá ká máa sọ àkàrà olóró sí wọn láàrin kì í ṣèjà lẹ́njà kí wọn lóde tẹ fẹ́ máa pa àwọn èèyàn tí wọn á jẹ kí wọn ti màmá yín bí apààyàn lẹ́yìn ẹ̀yìn ti yín o gbogbo ẹni tí ò bá ti jẹ́ mùsùlùmí pípa lẹ́ẹ̀ máa pa wọ́n ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ṣẹ̀ náà ni pé wọn ò jẹ́ mùsùlùmí ẹ̀yin wá rí kà nínú òfin tí pé gbogbo ẹni tí ò bá ti jẹ́ mùsùlùmí ìdájọ́ rẹ̀ náà ni pé ká pa sẹ̀mọ̀kí tó bá yẹ pé ẹni tó mẹ́sìn wá fún wa látọ̀dọ̀ Allah ọba jẹ́ pé mẹ́sìn yẹn bá ti ṣe rí nu ah kẹfẹ́rí kan ìbá ti ṣẹ́kù láyé táwọn wà bá ó kéré jù lágbọn ibi táwọn wà láyé ó kéré jù lágbọn gbogbo ibi tí wọ́n gbé ogun ẹ̀sìn Islam dé gbogbo kèfèrí pátá porongodo ni wọn bá ti pa wọn á ní jẹ́ pé anabi sallallahu alaihi wasallam lọ́wọ́ á kú ẹ̀wù ogun rẹ̀ wọ́n wá fi dógò sọ́dọ̀ ẹni tó rajà oúnjẹ àwìn lọ́dọ̀ rẹ̀ wọ́n ti pàdánù pé kí ni zéwà náà láàtú á máa fẹ́ wu odidi aṣíwájú wa láà máa fi sí lọ́dọ̀ ìwọ gẹ́gẹ́ bíi tani gbọ́dọ̀ ẹ kí wọ́n inú di ṣùgbọ́n gbà tó ti pé ẹ̀sìn dúró dọ́gba lẹ̀sìn Islam kì í ṣẹ̀sìn àbòsí kì í ṣẹ̀sìn tó ṣe é pé nǹkan tó ń kàn fi síwájú ojú pé ẹ máa pa wọn pa wọn pé kí ni kí ni wọ́n ṣe fún yín tàbí máa pa wọn. túrẹ́ náà ló ṣe jẹ́ pé nínú ojúṣe gbogbo wa tí ọ̀yọ́ ẹnì kankan sílẹ̀ kó jẹ́ kó yí ọ kò bá jẹ́ òbí kò bá jẹ́ olúmọ kò bá jẹ́ ńlá káì ọba àjẹ́ àwòye tí lọ tí ń bọ̀ láwùjọ nínú ojúṣe gbogbo wa ni pé a gbọ́dọ̀ gba àṣejù láàyè a gbọ́dọ̀ gba àṣejù láyè láwùjọ wa tẹ́ bá ti lè gba àṣejù láyè ẹ̀mí gbogbo yín pátá yóò máa bẹnu ewu ẹ̀yin tẹ́ rí àṣejù tẹ́ ń wòran tó fi wá di kó di ẹ̀rẹ̀gẹ̀dìgẹ̀ dágbára ọ̀ká má àtẹ̀yin tẹ́ bí aláṣejù lọ́mọ tẹ́ ń wòran tẹ́ ń sọ pé ní tó bá fẹ́ fira rẹ̀ ṣe kó fira rẹ̀ ṣe èmi ọ̀pá bàbá mi ń lè jẹ́ kọ́ ọmọ kan pa mí ní tó bá wù kó ṣe ní àsìkò tó bá ti pé ń ṣe tó wuyàn àti gbáyé gbádùn tìyín náà yóò di ìṣòro. a gbọ́dọ̀ gba ṣèjù láàyè ilé kí ó ní kọ́ wá kọ́ wá kọ́ kí ó kọ́kọ́ kí ó kórìírí ó pé olódò burúkú ni ọ̀ mọ̀ nǹkan kan nípa ẹ̀sìn ọlọ́ ọ̀wà ńkọ́ náà níbi táwọn olódò ẹgbẹ́ rẹ tẹ́ ẹ ti papọ̀ jù wọ́n wá ń pè ọ́ ní sheikh wọn náà ń dáhùn olódò ojú ọ̀dá kankan mà nípa Islam bí ti ṣe bẹ̀rẹ̀ nù àwọn ọmọ olódò burúkú tí ọmọ kankan nínú ẹ̀sìn táàní kọ kafatia tí ò ní rí ka irú wọn náà ni wọn máa pe gbogbo ayé ń kèfèrí ẹ bá ti yọ báyìí pé ọtí táàní táàní kì í sálámà sí àwọn kèfèrí la ilaha illallah àwọn olórí bú tí ra ọmọ ọlọ́mọ mú tí wọ́n bá wọn sùn lórúkọ pé ebi kèfèrí ni ebi kèfèrí náà ni bàbá rẹ̀ subhanallah bó ló ṣe jẹ́ kèfèrí asọ́mọ́ rashida oníkèfèrí bàbá rẹ̀ mùsùlùmí tó sọ ní tó sọ ní rọ̀ṣídá oníkèfèrí lò náà torí pé kò ní àkídà orí ibú tẹ̀yìn ń gbé káwọn àkídà ká pé gbogbo aráyé ń kèfèrí lọ́ba di kèfèrí. ẹ sì máa pín ẹni tí ń rọgbó sí àwọn ọmọ tí àwọn náà ń gbà wọlé lórí ntọ́jú ni kó náà mọ̀ pé orí àánú ló ń wà ṣùgbọ́n nìkan kì í sí lórí àánú àfikọ́ ọmọ wáyàn kùnra ẹ kíyèsí àwọn ọmọ yín o ẹ kíyèsí àwọn ọmọ yín ibi títí bẹ̀rẹ̀ òjú lọ àríkúndá àti àṣejù àhọkankun àṣeboro làwọn ọmọ tí ọ̀dá kankan mà nínú ẹ̀sìn Islam oní ọ̀ àmà pé gbogbo èèyàn kèfèrí ọ̀yanilẹ́nu bẹ́ẹ̀ ni wọ́n lẹ́ni tó bá ti fi nǹkan dáadáa sílẹ̀ tọkọ̀ láti darapọ̀ mọ́ yóò rọrùn fún láti darapọ̀ mọ́ nǹkan tí ọ̀dà àwọn èèyàn lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn èèyàn lọ gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ máa ń di àtúnbí bàbá ọmọ mi ń wò pé àbí wọn náà kọ́ ni ó lèmi náà ní bá mi ó yí padà gan àwọn àtẹni yí padà ojoojúmọ́ mọ̀ ń lọ dánilẹ́kọ̀ọ́ mọ̀ ń gbọ́ àwọn tó dáa pé ká máa ṣe mọ̀ ń gbé tí ọ̀dà pé ká pati èyí tán ni a ṣe mọ̀ ń ṣe èyí tán ni a pati mọ̀ ń pati orí pa rẹ̀ lẹ́rìí inú òbí ò ṣe ní dùn àwùjọ ò ṣe ní dáa yàtọ̀ sí wọ́n ń lọ ọ̀dánilẹ́kọ̀ọ́ kọ̀ lọ́rí wọ́n ń lọ lẹ́jọ́ kọ̀wárí wọ́n á máa gbọ́ kásẹ̀tì orí ibú kan tẹ́nìkan rọ̀rọ̀ kúrọ̀ sí wọn lórí. pé ẹlẹ́kùn tá a ló tún kù tí ń sẹ̀sìn ọlọ́run tó wà lórí súnà ní nàìjíríà yìí tá a mọ̀ pé kó sí kó sí tó bá yẹ láwọn nìkan. ó gbogbo èèyàn yókù nǹkan ah, ọmọ náà ni wọn kó kúkú àwọn náà ni sòtí ọba ti fẹ́ wà àlùjáná rú tàwọn táwọn fẹ́ wọ̀ darapọ̀ máwọn ni ẹ bá rọ ọmọ tó ṣe pé iṣẹ́ tí bàbá àti ìyá fi sí ni kọ́kọ́ télọ̀ ní ọba di adayérú ní ọba máa pe gbogbo èèyàn kẹfẹ́ tó bá sálámà sí kò ní dáhùn kàtí ti sálámà sẹ́ni kàláyé ẹlẹ́rìí tó jẹ́ ọmọbìnrin gbé lẹ́yìn ọdún kan lẹ́lẹ́rọ́ ọmọ ó ti ronú sínú bákété ìwọ tákìdá rẹ gbóná débi pé gbogbo èèyàn ti di kèfèrí tí wọn náà lọ ẹka báńdì zina tó sọ pé àwọn gbọ́láyà àwọn sàhábà pé tí wọn bá mú àwọn ẹrógun lójú ogun wọn máa pín fún wọn ókè ogun lẹ́ ń jà tí wọ́n fi jí ọmọ ọlọ́mọ gbé báyìí wọ́n lọ ṣe zina olórí ibú oníwọ̀ lọ gbẹ́sìn yìí ẹ̀rọ bí ṣe bẹ̀rẹ̀ náà nu bọ̀ báyà àwọn eléyìí wọ́n máa wọ pé níta ń ṣe tó fi ń pe gbogbo wa ń kèfèrí àdẹ́kùn rẹ̀ nínú àjọ òfo wọn tí wọ́n wà ní wọ́n tún ti dá lábà àbálẹ̀ dòfin pípẹ́ máa pa wọn ni tí wọ́n ti bá wọn sọ wọn ọ̀gbọ́ ká pa wọn ni torí rẹ̀ ẹ́ rí i pé àwọn tẹ́ ń pè ní Boko Haram yẹn gágágágá tẹkisiriya ni wọn torí pé ntí Boko Haram fi bẹ̀rẹ̀ gágá nù wọ́n kọ́kọ́ ń pè gbogbo yẹn kèfèrí ni bó ṣe ṣẹlẹ̀ ńlẹ̀ haúsá nù tó bá fi lè lọ skul ó ti di kèfèrí tó bá fi lo nǹkan tí akàwé bí ó ti di kèfèrí so tó o bá ti jọ́kan nínú àwọn kèfèrí ni ọ kọ́lá gbogbo àwọn ẹni tó ń kóra àwọn jọ náà láwọn agbọ̀nbí kan lẹ Yorùbá ń bí gbà yẹn táwọn náà lọ kámpù ara wọn tí wọ́n bọ́ sẹ́yìn ìlú tí wọ́n ń dọ́dẹ àwọn ọ̀dọ́ lọ́kùnrin àti obìnrin ká gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá yìí tí wọ́n ń kó wọn lọ sí káàmpù wọn yẹn àwọn náà ìdí àwọn náà nù if you are not with us you are a kafir tí o bá ti jọ́kan náà àwọn kèfèrí ni wọn náà débi pé wọ́n ní link pẹ̀lú Boko Haram ní gidi báwo ni wọ́n ṣe kó nǹkan ìjà wọ South West àwọn náà nídìí láti deal pẹ̀lú àwa tá a gbọ́rọ̀ yìí ẹ sì bọ́ ọmọ ni tá a wà lọ́dọ̀ àwọn ọ̀gá wọn á ní ẹjókòó jẹ́ ẹ má pariwo táwọn á ń pariwo wọn á ní ẹ lọ bá wa wá pàṣán wá pankẹrẹ wa a fẹ́ díìlì pẹ̀lú àwọn ọmọ tí ò lẹ́kọ̀ọ́ yìí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń wo gbogbo wa ọlọ́run tí ó yọ wa ni iná ló ní kí ọ̀rọ̀ Boko Haram yẹn kó tètè escalate tó fi ń di pé wọ́n ń pọ̀ ga wọn wọ́n kó nǹkan ogun wọ bíi díẹ̀ ló kù ní south west akramakomola kí wọn lọ rò pé òǹṣe tí inú rẹ̀ ń dùn wọn náà jẹ́ tẹ̀síìrì inú rẹ̀ ń dùn olódò burúkú aláìdákàmà àfojúdi burúkú lọ́dọ̀ àwọn ọmọ tí ń tẹ̀lé irú àkídà burúkú nítorí pé nígbà tó bá ti ń pe gbogbo èèyàn kèfèrí kí ló tún kù kókó kankan mọ́ torí de eléyìí tó bá jẹ́ pé wọ́n ti rí wọn náà fà wọ́n ti rí gbó wọn rọ sí ọ lórí ọjọ́ tètè kó ń bẹ̀ ọjọ́ tètè kó ń bẹ̀ kọ bẹ̀rù ọlọ́run rántí pé tí ẹ̀mí kan bá tọwọ́ rẹ bọ́ ó gbé débẹ̀ èèyàn ò ní yé bẹ lálàáfíà kò ní yé bẹ nípò ẹni tí ó ra yé gbé lópin ìgbà tí ò bá ti pa ẹnìkan tí ọ̀tọ̀ kan pa. nàìjíríà orílẹ̀-èdè ẹyọkan ni o kíbíkíbi tó bá bára rẹ a lè kàn kan tó yẹ kí wọn lárò jinlẹ̀ táwọn sọ pé kó pín àwọn fẹ́ lọ lọ́tọ̀ kílé ọlọ lọ́tọ̀ àìláròjinlẹ̀ tó ni nítorí pé èdè eléyìí táyìn ń wò yìí kò tí ì tóbi tó ó kéré púpọ̀ nàìjíríà kéré púpọ̀ nílẹ̀ ó yẹ ká tóbi ju bá a ṣe tóbi lọ tí bá ka geography lásán ẹ mọ̀ pé nàìjíríà ò tóbi tó bọ́ sí ẹ kó tóbi pẹ̀lú yẹ̀yẹ̀ tí ń bẹ́ẹ̀ nù ẹ̀ over two hundred million population kọ́ á pé ilẹ̀ wa kò tó one million square kilometer. ó kéré gan nìjẹ́rì níbẹ̀ yẹn ọmọ àlú wọn mílíọ̀n mélòó ni nìjẹ́rì jẹ́rù nàìjíríà méjì ilẹ̀ tí wọ́n ní àwa fẹ́ sọ̀rọ̀ àwa dẹ yòòrò fún lọ́pọ̀ ọmọ méjì péré ló bí wọ́n á sọ pé létí kún fọ́fọ́ ilẹ̀ wa rondo yóò mú kẹlòmíì náà máa di wa nàìjíríà ń bì tí a bá gbé sí ẹ̀gbẹ́ Saudi Arabia nílẹ̀ Saudi jẹ́ irú nàìjíríà mẹ́ta àbọ̀ gbogbo èèyàn tí sì ń Saudi wọn ò tó èèyàn tí ń bẹ Lagos State So kí á la gbé tàǹgbìn ẹ wàá fẹ́ tún máa pín búrẹ́dì ẹ̀yọ̀ kan bàbá yín rà wálé ẹ̀yin ọmọ tó sì bí ẹjẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìyàwó mẹ́rin kúrò láti pin jàmá tí n jẹ́ ọ̀kan kálukú ò ní padà fẹ́ jásẹ́ rúnrún búrẹ́dì two hundred ọmọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìyàwó mẹ́rin ó di mélòó mọ́kàndínlọ́gbọ̀n ẹ fi bàbá náà kún ó di mélòó wọ́n dọ́gbọ̀n àfi kárùn. sò náà látọ́ aṣọ ká máa yà á kétì á máa ṣe kinní kan á pin wọn òpin dá mélòó náà ní jẹ́ ń pin. torí ẹ̀ etí bá ń ṣẹlẹ̀ ní ìhà àbìkan ní nàìjíríà ètò bá ti bójú ó ti bá mu ẹ má jẹ́ àmọ́ tanra wa jẹ torí pé ńgbà míì wọ́n máa sọ pé north east onídàrú ó sì tún dé north west ó ti ń wá sí north central àwọn dúpẹ́ pé àwọn south ń ta àwọn àwọn wà south kọ múùnù ni síbẹ̀ yìí náà mọ̀ wípé aburú ti ń ṣẹlẹ̀ ní agbọn bíi tá ti pẹ́ ṣùgbọ́n àfura àwọn tí sì ń dáburú yìí lẹ̀ irú àwọn ẹni tí ń ṣe tán náà ni nítorí pé o ò visa kó tó kù ní àbìkan síbìkan ìtumọ̀ pórílẹ̀-èdè kan náà la wà nù bó o rí fúlàní nìsín ẹ wá dógungun mọ́ ẹlẹ́sẹ̀ rí torí pọ́ bàjẹ́ fúlàní ẹ dákun tó ti se. ọlọ́run sọ pé wala taziru waziratun wizra ukhra ara ẹrù ẹ̀ṣẹ̀ kan kò ní rọ ẹrù ẹ̀ṣẹ̀ lómi sótórí pé tiwa jẹ́ fúlàní ló ti sẹ̀yìn àjẹ́ pé gbogbo ibi táwọn náà bá ti rí yorùbá láyé kó máa lé ọká nì ah, yorùbá kan lọ́sẹ̀ ẹgbẹ̀rún yorùbá là ń lé sáà ní sọ pé wọ́n ń ṣàbòsí a ní mọ́ṣáláṣí kan ládùúgbò kan bẹ́ẹ̀ tó dínà díẹ̀ ọmọ kan sì ń bẹ́ẹ̀ náà ọmọ kéwa òun jẹ́ fúlàní tí máa wá láti sábó tó ọ sọ fún mi pé mọ́tíláṣí wa tí ó wà ń bí báyìí òun gbọ́ ọmọ tí ń mójútó ọmọ skul ni ó ti graduate ó ti lọ ibẹ̀ ti ṣòfò òun níyàwó òun fẹ́ máa gbélé tó wà ń bẹ̀ kó wọn máa mójútó mọ́tíláṣí mo bá ní kò sí wàhálà ń bẹ̀ lọ́ba alágbájá ti mójútó níìsì ló bá sì lọ́ba wọ́n bá ti pé gbọmọgbọmọ lójoojúmọ́ àwọn èèyàn bá jẹun gbádùn wọ́n bá ń wá fúlàní tẹ̀ síbẹ̀ àwọn ará àdúgbò ń pariwo torí fúlàní. àdé ló ṣe fún yín ẹ̀yẹ jẹ́ fúlàní ló ń jẹ́ fúlàní fúlàní rẹ̀ wà ń bẹ̀ fúlàní tọ́jọ́ dàrán wà yorùbá rẹ̀ wà ń bẹ̀ yorùbá tọ́jọ́ dàrán wà ẹ jẹ́ ká má di ipò dáràn kan náà ká lè sọ kí ló ọmọ dáadáa lélẹ̀ ọmọ kí ni kò ní í ṣe nǹkan wọ́n sá ni ẹ̀dá kún bẹ́ẹ̀ bá lè bá pààrọ̀ rẹ̀ sẹ́yìn wálé kí ó fi yín dì àwa ń bùkátà ẹni tí ó máa mójútó mọ́ṣáláṣí ọlọ́wà ebi wọ́n máa lu orílẹ̀ kí ó lẹ̀ tọ́ wà ebi náà ti kìlọ̀ ń ọmọ fúlàní wá òun sì kọ́ kí ó yé ẹ máa má gbédè rẹ ọgbọ́n english ẹ̀ ń bá gbọ́ english kó dúró tí máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ òun lẹni tá a rí nìsín sani a. Ah, nítorí ẹ̀rú bá wọn nǹkan máa lọ ká má lé lóru ká má ẹ ti fi hàn pé tó bá ká lóru ẹ̀yin lẹ lọ ká ní mù ọlọ́wọ́ bọ̀ fábòsì ẹ̀yin fẹ́ rí ẹ̀yà míì lọ́dọ̀ tìyín ajẹ́ pé gbogbo àwọn ọmọ tìyín tó wà ń dalẹ̀ ẹ pè wọ́n wálé wọ́n ju àwọn náà tútù fún yín Nigeria is one country kí ló dé àwọn tí ó lulú kó burúkú tí wọ́n dorí kodò bí àdán tẹ́sẹ̀ wọn wà lókè mi ò ní fẹ́ rẹ́yà mi àǹfààní mi ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí ẹ ń bẹ lọ́dọ̀ mi bọ́lọ̀ ń ṣe dalẹ̀ ayé nu gbogbo olú tó bá sì wà láyé tẹ́ ìrájòjì ń bẹ ẹ dákun ẹ kó ń bẹ. nígbà tó wá kẹ́yìn ẹ̀yìn náà ni ìlọsíwájú kankan ò ní sí lù ẹ gbogbo àwọn àdúgbò wa ní síbi ìgbà tó kúkú tí gbogbo ọ̀dà lọ pàrọ̀ àdúgbò táwùsá ń gbé bóun máa rí yọ wà lively ẹsẹ̀ dúró sábó ní ìdílé mọ́ ọjọ́ mọ́ gbàgbé pé jẹ́rù ló ti wá so bó ó yẹ ká lè jù ọ́ wà ń lù gbogbo bí tí ibo bá ti ń tajà haúsá ń tajà yorùbá ń tajà ẹ rí i pé àwọn afagagbága ẹbí ọba wọ wọn lọ́bọ míì ọwọ́ sanwó ọba kó gèdè yorùbá ni ẹgbẹ́ gbẹ wọn ìbáyé jẹ iye ta ni kò ta ni ẹ̀ ń tí ọba ta bẹ́ẹ̀ sàgbóni ọ sàpàná làwọn ràn sí tó tálejò bá ti wà ìlú máa ṣe gbé ìbálejò lọ́pọ̀n gbogbo bíi ti gbogbo wa gbé láyé tá a fi rí bẹ́ẹ̀ gbé torí de eléyìí ẹ̀dá fi fúlàní la ẹ má pa o tí nǹkan kan bá ṣe ẹ̀yin tẹ́ wáyé ní mù so torí ẹ̀ ẹ rí i pé lódodo àwọn fúlàní náà dáràn náà wọ́n máa dáhùn èèyàn lọ́nà bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ sí wọ́n rí ó ti ṣẹlẹ̀ sáwárí wọ́n dáná ní gbogbo ọ̀nà kó síbi tó fi hàn lọ́kàn balẹ̀ má báyìí igbọ́n bíi sí Ìlọrin à ó láago tẹ́lẹ̀ kọjá kò bá jẹ́ express kò bá jọ́nà ti tẹ́lẹ̀ ọkọ̀ àdá lọ́wọ́ ni. ní tí a bá ti fi Ìbàdàn lẹ́mbẹ̀ tí a bá ti fi Akínyẹlé sílẹ̀ gẹ́lẹ́ tẹ́ dé yunifásitì tuntun tó ń ṣe kọ́ síbẹ̀ yẹn dédé iwájú bẹ̀ làwọn kan ti ṣe kò ń gẹ́ aburú níjó ni wọ́n ní àwọn tó fọ́n sórí títì èèyàn ò lè kà wọ́n àwọn fúlàní ìbọn àdá ìdà ni wọ́n gbé lọ wọ́n ti àwọn èèyàn lọ́tẹ̀ kọjá sísọ débi pọ́kàn náà àwọn dírẹ́fà tí ń wa ọkọ̀ èrò tọ́jọ́ máa lọrin ibi tó ń bá lọ ẹ̀wọ́ wa sùn lé ọ wa sọ pé north east nǹkan ti ń dàrú ẹ̀yin dúpẹ́ fọlọ́ wípé àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ yẹn kọ̀dọ̀ à ó ti wà nínú ilé rẹ o. kọ́lọ̀ wọn bó fi sọ sọ wa ni o ní tíyàn bá ti fi Ìbàdàn lẹ̀ tíyàn lọ kẹkọjá kiri tẹ ń lọ sọ́nà fẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ọ̀dájú kó ti kú ń bẹ lọ́sàn àwọn agbébọn burúkú yìí máa ń dúró lórí títì wọ́n wá wẹ́wù bí ẹ̀wù ọlọ́run mọ iye yẹn tí wọ́n kó. in tó jẹ́ káṣírí yòó tú wọ́n gbé ọkùnrin kan oníwèé ìròyìn ni ó ń ṣiṣẹ́ lé rédíò òun náà kó sí wọn lọ́wọ́ ọlọ́run ló ní wọn ò ní pa á òun náà gbé sórí atẹ́gùn pé eh, ìjọba ń sùn nǹkan ń ṣẹlẹ̀ ń bí iná àwọn boko haram ti dé ilẹ̀ yorùbá kọ́dà ó sọ débi pé àwọn lùyùn àwọn ẹni tí wọ́n jọ máa gbègbè bẹ̀ wọ́n ò mọ rẹ̀ tó àwọn boko haram yìí torí wọ́n ti kọ́kọ́ dé síbẹ̀ wọ́n ti stọ́dì gbogbo bẹ̀ dáadáa wọ́n ti kọ́ àwọn ilé sínú àwọn abà táwọn gan ti dábàá tiwọn lẹ̀ so iwájú àwọn báyìí wọ́n ti ń pa àwọn èèyàn tó bá pe àwọn èèyàn tó pèlè èèyàn rẹ tó ń rí inú fóònù rẹ tí wọn ò dáhùn fún iye mílíọ̀nù tán béèrè wọ́n sì pààyàn wájú àwọn pé sẹ́yìn náà rí sáǹpù tí yín náà ń bọ̀ ẹ dákun tó rọ ọ lọ a sì lè máa kó àwọn èèyàn lẹ́rú lórílẹ̀‐èdè tá a láti lómìnira wọ́n sì lè máa kó àwọn èèyàn báwọn níbi tá a ti ní sọ́jà tá a lọ́lọ́pàá tá a ní gbogbo wọn tí wọ́n máa march wọ́n sọ pé àwọn sọ́jà nàìjíríà àwọn ń bẹ́nu àwọn sọ́jà tó máa march ń ṣe pàréèdì ṣe jù láyé ah, nísìnyí ti ń ṣẹlẹ̀ yẹ dáhùn sí àkọ́yẹ́ ah, kí ló túmọ̀ yín lórí yìí pẹ̀lú ká ní kìnnìkan kọ́mà kìnnìkan aláwọn kámpù báyìí nọ́mbà kìnnìkan ní báràkì bí báyìí gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀ akramakumullah báwọn kan yìí ṣe ń ṣẹlẹ̀ nu ẹni tí ó mú yẹn máa ń gbájú yẹn lọ wàláhì ẹni tí ó mú yẹn máa ń gbájú yẹn lọ àwọn tí ń ní àwọn plan lábẹ́lé ìdí nu tó fi jẹ́ pé tí èyí tó yani lẹ́nu bá ṣẹlẹ̀ ìní máa sábà pè fákèsì àwọn kéékèèké títí ń ṣẹlẹ̀ ń àyè sábà fura ní ọjọ́ ọ̀sẹ̀ tó kọjá nílùú Ọ̀wọ̀ londo state báyìí ni àwọn oníṣọ́ọ̀tì àwọn gba ṣọ́ọ̀ṣì wọn lọ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ṣe wọ́n wà nù pé bóyá owó ọpẹ́ wọ́n ń ṣe wọ́n ń san bóyá ìyìn kan ni wọ́n ń ṣe bóyá orin kan wọ́n ń kọ́ asátìrá kẹfẹ́ rí tẹ́lẹ̀ náà tọ́ à ń pe gbogbo kálukú sẹ́sìn fìlà ẹ̀ńtọ́lọ̀ ń bá fẹ́ fún mọ́nà yọ mọ́nà ṣé ìbọn wa láàfin rẹ̀ ni ẹ̀yin wa lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ṣọ́ọ̀ṣì ẹ kọ́kọ́ sọ bọ́ǹbù náà oníkálukú di pẹ́ǹtùká ẹ̀ ń tọ́ mọ́mọ́ lọ tóun àtìyàwó lọ ẹ dákun títa ni kálukú ó dù kálukú torí ara rẹ̀ ni ó dù ó lè jẹ́nu báńtí ti fẹ́ sàṣálà fẹ́mi wa lẹ́mí ọmọ mi ò ti bọ́ lọ́wọ́ àwọn ẹni tó jòbí rẹ̀ lẹ́yìn bá ti fẹ́ sáré tán máa ń dì máa ń pè bá mi bá mi ah, dákun ọ̀rọ̀ ọmọ kọ́ ń sọ nísìnyí ẹ lè tẹ ọmọ pa sẹ́yìn òní mà ìwà ṣèkópa àwọn èèyàn nípakópa ẹ dákun sí ìpèpè sẹ́sìn náà lélẹ̀ abẹ́ ya ọ̀bàyéjẹ́ mújẹmújẹ asọni ló kọtọ lọ́wọ́ bọ̀ sọni ìyẹn tó bá dá àwọn mùsùlùmí wọn ṣiṣẹ́ tuntun pé ìjọba yẹ kó ṣèwádìí kó mú àwọn tó ṣe jáde. a'udhu billahi minash shaitani rajim àwọn ọ̀rọ̀ tá a mú wa tó kéré jù náà ni pé ẹni tó kú èèyàn ọgbọ̀n ni ẹ̀kọ́ máa fi kún wọ́n máa dínkù èèyàn ọgbọ̀n kí lẹ́sẹ̀ wọn. ibi ìjọsìn làwọn náà wà jàmá ká máa fi gbogbo nǹkan rọra wà wò kọ́ akpé bá ṣe wáyé ọlọ́run ní járe ẹnìkan bá gbé bàdé ẹni ẹyọ kan ló gbé bàdé sẹ́mi akéyí ẹ̀mí tí ó pa kó tó di pa àwọn yòókù agbára wọn bá ka àbí wọn rí àyè sá kò ní kéré torí pé ta ní jọdẹ apẹrin lójú ọdẹ apààyàn àwa lọ sí lọ́ọ̀nì ta ní nínú wa ló mú pọ̀pọ̀ àwa báyìí àwa lọ sí lọ́ọ̀nì ta ní nínú wa ló má dà lọ́wọ́ báyìí àwa ń bọ̀ wá sí lọ́ọ̀nì ta ní nínú wa ló mú dà lọ́wọ́ àbọ̀bẹ̀ àwa lọ sí lọ́ọ̀nì tó lórí ibú tó ń bá gbé ìbàdí ìbọn kò dúró gbẹ́jọ́ tẹ́pẹ́tò náà bá dúró dáadáa ọwọ́ gbígbé ìbọn lọ́wọ́ ó gbé ní ṣubú ibi tí ìbọn burúkú wọn yẹn wúwo dé kọ́ a máa pa àwọn èèyàn ṣé ká máa ro ká lárò jinlẹ̀ máa fi nǹkan rora rẹ kó tó máa dájọ́ Islam ọ̀farama wọ́n tó lérò tó gbádùn fi nǹkan sí ọlọ́pọlọ ọwọ́ àlọ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ kan pé ọlọ́mú wọn Hmm, ọlọ́run mú wọn tìjú náà wọn ti sọ pé fi sọ́ọ̀sì lọ ẹgbà Islam ẹgbọ́rọ̀ sọ̀rọ̀ ọ gbádùn wàlá nítorí pé Islam tẹ̀rí yẹn kìí ṣẹ̀sìn tó fẹ́ fi jàgídíjàgan kóyàn wọnú ẹ̀ Islam tẹ̀rí yẹn tabara àwọn tó nímọ̀ tó lè ṣàlàyé rẹ̀ kò sí ẹni tó farabalẹ̀ gbọ́ tí ò ní di mùsùlùmí iná fà ló fi jẹ́ pé ń bẹ nínú ìlànà àwọn kèfèrí pé ẹ má tẹ́tí gbọ́n táwọn mùsùlùmí bá ń sọ. So nítorí pé ọ̀rọ̀ tí mú ní sọ ní dẹrú ìmọ̀ abẹ́nú ọ̀rọ̀ táwọn mùsùlùmí sọ kìí sì ṣe pé ọ̀rọ̀ ọ̀dán là ń sọ òdodo náà ni òdodo tẹ́ yẹn ìmọ̀ kò ní ìdà sínú ságo ni téèyàn ní ní option àfikọ́ tẹ̀lé torí rẹ̀ nínú ìlànà táwọn aṣíwájú àwọn àṣekèfèrí sí Allah tá máa fi lé àwọn ọmọ wọn àwọn ọmọlẹ́yìn wọn lọ́wọ́ ni pé ẹ má bá mùsùlùmí ní dialogue sókè àlà àbùkátà pé ká gbé nǹkan jà gbogbo áfíríkà tẹ̀rí most especially African èèyàn dúdú ká ní bàbá ńlá rẹ̀ lọ́gba ìsìláàmù nítorí pé wọ́n jà wọ́n lógun kò sí àánú ọlọ́run ọba ni torí ẹ̀ asílẹ̀ máa pààyàn kí la fẹ́ pààyàn fún ẹ mọ̀ kí bá a ṣe dùn láàmú yìí wàláì bá a ṣe dùn láàmú yìí akramakumullah tó wá gbé ilẹ̀ tá a rẹ́ níbí àwọn apá àgùntàn ẹyọ kan síbí àwa ti gbé àgùntàn yẹn kú ṣùgbọ́n àti ìfọ ẹ̀jẹ̀ ó níye àsìkò tí ẹ̀jẹ̀ yẹn lè wà ńlẹ̀ tó òórùn rẹ̀ ò ní dà wá láàmú tó bá ti ju àsìkò yẹn lọ òórùn ẹran ẹyọ kan yóò bẹ̀rẹ̀ sí dà wá láàmú a máa gbọ́ pé nǹkan kan rùn kò wá lively nǹkan kan rùn èèyàn ò lè dúró ń bì ó dìgbà tá a bá tó fẹ́ jẹun báwo wá lẹ́jẹ̀ èèyàn bá a ṣe dùn la mọ̀ yìí ibi tí wọ́n bá pààyàn sí tí ètò séèyàn kan kì í séèyàn méjì kó tó di pé wọ́n fọ ẹ̀jẹun tó bá pẹ́ díẹ̀ kò ní ṣe wọ̀ọ̀mà òórùn burúkú ọmọ dà yín láàmú bá a ṣe dùn la yìí o wàláhì bá a ṣe dùn la yìí bá a bá kú tí wọn ò fi bá pa wá tá a kú tẹ́nìkan ọ̀sá wa lọ́gbẹ́ kú téèyàn kú tọ́fọwọ́ rọrí kú ẹ wọn pé ó ní àsìkò tẹlifóònù náà lẹ tí ó padà dẹni tí ń wú tí ó dòkú ń bété tí ó fẹ́ bẹ́ bá a ṣe dùn lámájà máa fáàrí kí ló ń sìn wọ́n sì wá gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n mọ̀ pààyàn ó sì gbọ́dọ̀ jẹ́ni tẹ́mi yìí wọ́n mọ̀ bọ́ gbọ́wọ́ rẹ̀ ọlọ́run kò tú àṣírí àwọn tó ń ṣiṣẹ́ ọlọ́run ẹlẹ́dàá gbogbo bí tán bá sá sí ọlọ́run bàbá kó wọn jáde orílẹ̀ yìí ò ní fọkànbalẹ̀ orílẹ̀-èdè yìí àwọn èèyàn ò rí ìgbáyé gbádùn bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ìfọkànbalẹ̀ eléyìí tí ó ní agbára báwa sọ̀kalẹ̀ sórílẹ̀-èdè wa àwọn ẹni tí wọ́n fẹ́ máa domi àlàáfíà orílẹ̀-èdè yìí rú ọlọ́run dákun má fún wọn sí ma ọlọ́run ẹlẹ́dàá jẹ́ kí wọ́n máa bọ́ sọ́wọ́ àwọn agbófinró kí wọ́n máa mú wa káwọn náà sì máa fi èrú kí wọ́n máa fi sí ọ̀rọ̀ yẹn ó wá ìjọba gbogbo ìjọba láyé iṣẹ́ tó máa ń gbà oríṣi kan náà ni òun náà ni pé a wá pẹ̀lú kòtà wáyé a búra wípé a wá ìṣọ́ àti ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ẹ wá ìṣọ́ àti ààbò tó péye fẹ́mi àti dúkìá àwọn èèyàn ẹ rí téèyàn bá rí ṣe tó bá rí i ṣe ó tún kú bí ó ṣe jàjàbọ́ lọ́dọ̀ lọ tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmù torí àwọn nǹkan mi ó tún máa ṣẹlẹ̀ tó ṣe pàgbára rẹ ó lè má kà báwo wá ni tó bá ẹ rí i pé à ń sáré afẹ́ dolórí à ń sáré ó wù náà dẹni tí ó wà ń pọ̀ àṣẹ àwọn èèyàn sábà ṣe ní àwọn àwùjọ áfíríkà wa táwa wà yìí àfi nítorí iyì àti àpọ́nlé tí ń bẹ́ńbẹ́ fún wa lójú tiwa. àwọn kì í ro àròjinlẹ̀ wípé ipò kí ni mò ń wà torí pé àkókò òjòyè ọ̀sán ju mo joyè ẹnu mi ọ̀ka lù lọ. tó bá débẹ̀ tí wọn náà bá lè wá ààbò tó péye fẹ́mi àti dúkìá àwọn tó bá débẹ̀ tó lè sánà tí gbèsè ayé àwọn èèyàn tí ó fi rọrùn kí làwọn á ń wá lọ́bẹ̀. mo ti wà ń pò pé tí mo bá kú báyìí tí mo bá kú báyìí ọlọ́ọ̀nì ká ló lè sànù mi tí n fi rálì jẹ́ náà wọ̀. bó o wá ní kí n tún lọ tọrùn bọ́jọ̀gọ́jì wọ́n wá bí mi léèrè nípa gbogbo ẹ̀mí tó bá ń ṣe kú pa wọ́n bí mi léèrè nípa gbogbo èèyàn tó bá ń jàǹbá wọ́n bí mi léèrè nípa gbogbo èèyàn tó bá ń dá lọ́nà wọ́n bí mi léèrè nípa gbogbo èèyàn tó máa ń fi tipátipá bá lò wọ́n bí mi léèrè nípa gbogbo èèyàn tó ń fi ń gbọ́gun mu tó ń fi ń gbọ́sẹ̀ a kò sí tàbí ṣùgbọ́n pé ẹrẹ̀gẹ́dígẹ wàhálà ní nàìjíríà yìí ẹnikẹ́ni tí bá ń dá tọ́ọ̀mì tí ń dunnú pé mo fẹ́ dolórí nàìjíríà kó sì tún máa ronú ṣebí agbábí làwa sọ yẹn ní gbogbo ojoojúmọ́ tójúmọ́ mọ́ láwọn àlùkò kan ní northern state of Nigeria tó níyì ọlọ́ọ̀ba nìkan lọ́mọ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀. wọ́n rò pé bọ́yá ẹ wọ́n fẹ́ wá dagbọn ọ̀dọ́ tí yín rú ni kò síbi tí ọ̀dà rú. wọ́n ti ṣe mú àwọn èèyàn tí wọ́n pa wọ́n pakúpa ní Katsina state Kaduna state Zamfara state yóò bí ọ̀bọ ńbẹ mẹ́dógòrì ọ̀bọ kánò ga alára kọ̀bọ gbogbo àwọn stéètì wọ̀nyí wọ́n ń pa àwọn èèyàn pakúpa ńbẹ kébì ni gbogbo àwọn stéètì yìí àwọn ọmọ kan wà nínú àwọn ọmọ aláwùsá tí máa wá gbẹ́kànga tí wọ́n ti sọ ọ̀dọ̀ wa di bùdó tá a máa péjọ sóde ńbẹ o pẹ̀mbá fẹ́ pè àwọn kó ọmọ wa bà wọ́n bẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ṣe máa pé sí sábó jẹjẹ mọ̀ pé àwọn kan nínú àwọn ọmọ wọ́n ti fara kásá ọ̀tá àbọn burúkú táwọn ẹni tí máa lọ ká wọn mọ́lé ní Zamfara state lẹ́yìn ìgbà tí wọ́n fi bí ilẹ̀ lọ́dún yìí ọmọ kan ó tiẹ̀ jẹ́ ni tó jẹ́ pé kò sí náà ni lọ́dọọdún tó bá ti wá yóò sọ̀nà náà ni pé kásáfi gbéṣẹ́ kan fò ọ̀nàìs tá a bá gbé kànga débi pé lókùúta wàláhì ọwọ́ rẹ̀ ni ó fi fọ gbogbo ẹ̀ ẹ sábà wá chizu àti ama yóò fọ débi tí omi ti lámì à ń pè ní Bashiru bí ròyìn ṣe dé wá bá mi lójijì nú ní kọ̀pẹ́ kò jìnnà yìí pé àwọn. agbésùnmàmí tí lọ́ọ́ ká wọn módìdí ìlú tí ó kó gbogbo èèyàn àtàtì ọmọ ṣùtì wọn wọ́n mà ti pa Bàṣírù wọ́n ní wọ́n pa tó èèyàn mẹ́sàn-án nílé tí wọ́n ń jọ Bàṣírù ò lè wá bí lọ́dún yìí wọ́n ní Cameroon lọ́lọ́ àbúrò rẹ̀ lọ́ wá bí tí ń jíṣẹ́ kíkì rẹ̀ fún mi àtàbúrò àti Bàṣírù wọ́n ní gbogbo wọn ti jọ́ lọ́wọ́ bá ń pè akramakumullah bí ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo òlónìí ẹ̀yin olórí wa ẹ̀yin lẹ sọ pé ẹ lè ṣe ẹni kí wọ́n fún yín láǹfààní rẹ̀ débẹ̀ bọ́yẹ̀ ń palẹ̀ mọ́ látijọ́ yìí ní nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe àwọn ò tí ì rí torí tí ọmọ ìlú ọba ti gbáyé gbádùn tóun àti dúkìá rẹ̀ tán wà nú ewu ẹ ẹ ìjọba kílẹ̀ ń ṣe. akaramakomọlá báwo sínkù ìjọba tá a sì ń kó pé ká pàṣẹ káwọn kan sì máa tẹ̀ láṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ àwọn à ń kó pé mùsùlùmí ni wá tó lè bẹ́ lọ́n kádùn ọ̀gbà gbogbo ẹ má jẹ́ asahun àdúrà ẹ jẹ́ àwọn tọrọ fórílẹ̀-èdè yìí ìgbáyégbádùn wa ó wà nù ewu ibẹ̀ ní kálukú ń bímọ sí ibẹ̀ lẹ́ ń kọ́lé sí ń káàtì sí tó bá fi lè dágun lásìtò oníkọ̀ọ̀kan ọlọ́mọdé àbúrò wa kọ́ ọmọlé lójijì. torí rẹ̀ já pọ̀ ládùá ọlọ́nkọba tún rí léde wá sí. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله هذه بيه في الله ولا نكيك عن وبينك وما هو جلباب جلباب أصبع كره tóbìnrin ọwọ tí ó ti orí wá títí يا أيها النبي قل لأزواجك وبناتك والنساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما إذا النبي صلى الله عليه وآله وسلم صفين fún ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin àti gbogbo àwọn obìnrin kí wọ́n máa gbéjèlè báàbò wọn gbàgẹ̀rẹ̀ wọ̀ láti orí wá sílẹ̀ eléyìí ló kéré jù tí wọ́n fi máa dá wọn mà páwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo làwọn eléyìí ni wọn ọba ní máa fara ni wọn dájú olúwa ẹlẹ́dàá wa jẹ́ aláforíjìn olùkẹ́ni ní ìgbà tí àgbọ́yẹ̀sì Islam tó ń tẹ̀síwájú. Si àwọn obìnrin wọ́n dẹni tí ń gbé jèlèbáàbù wọ̀ jèlèbáàbù lọ́tún jèlèbáàbù lọ́sì adúpẹ́ fọlọ́wọn ọba ẹlẹ́dàá o kódà ń bẹ nínú àwọn obìnrin tí ń wọ jèlèbáàbù lónìí ẹni tó ṣe pé lánàá ó ti ń fi àwọn ẹni tí ń wọ jèlèbáàbù ṣe yẹ̀yẹ́ tó ṣe pé yóò máa fi wọn ṣẹ̀fẹ̀ ní níwájú àwọn èèyàn yóò máa fi wọn ṣàpèjúwe burúkú ṣùgbọ́n lónìí ńkọ́ òun náà ti gbé jìlìbáàbù wọ̀ ó ń bẹ́nu àwọn ẹni tó ṣe pé wọ́n ń lọ́gún polongo rẹ̀ gan fáwọn èèyàn táwọn obìnrin míì náà fi ń gbà àdúpẹ́ fọlọ́ àsìkò ìgbà tẹ̀yìn obìnrin wa ń wọ jìlìbáàbù yìí tí à ń dúpẹ́ fọlọ́ lórí bẹ́ẹ̀ ti ṣe ń wọ̀ ẹ jẹ́ ká ní ìfura o ká bẹ̀rù Allah jìlìbáàbù aṣọ tí wọ́n ní kó gbé wọ̀ ni. Jilbab, lórí ọ̀ṣọ́ rẹ̀ láti gbọ́ṣọ́ rẹ̀ pamọ́ nítorí pé à ń gbọ́lọ̀ ọ̀ṣọ́ hàn kò sínú tọ́lọ̀ wọn bá ṣe lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin mùsùlùmí bí ọ̀ṣọ́ rẹ̀ pamọ́ iná lòfin sọ nítorí pé ọ̀ṣọ́ rẹ̀ ẹwà rẹ̀ ẹnìkan ètò jẹ́ ọkọ rẹ̀ òun náà lọ lẹ́tọ̀ọ́ sí pé kó gbé hàn kìí ṣe pọ̀ wá yàgbọ́lá hàn sí gbogbo aráyé àwọn àlọ́ wá ìbòrí yọ́rọ́yọ́rọ́ kan ó gbé sórí aṣọ kan kò dókè kọ́ balẹ̀ ìlọ́ọ̀ máa wá wọ̀ bóńfò kàlà obìnrin mùsùlùmí ò gbọ́dọ̀ dà wò nítorí pé ẹ̀sìn ọlọ́run adúpẹ́ fọlọ́run àgbọ́yé rẹ̀ ti lọ wájú kọjá gbogbo bó ti ṣe ń lérò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìgbésí ayé wa àwárí wípé obìnrin kan kì í borí àfi tó bá ti lọ́kọ àbí ó ti láfẹ̀sọ́nà tí wọ́n sì ti tán kókó débi pẹ́rú ọ̀bà wọn wípé ó lè yẹ àwọn ni máa borí kóbìnrin ó borí nígbà yẹn òkúta ni ó kó bá àwọn ẹni tó fẹ́ fẹ́yàwó ní kọnu sóun àfàwọn ọ̀fálè tọ́jẹ́ pé gbogbo àwọn àyàwó tó ti wà ń lé ọkọ lólórí ibu tí wọ́n máa lé ká àsìkò tó àsìkò ká tó wá dé tó ṣe pé alhamdulillah ó tún padà wá hàn pé ah, orí jẹ́ ń bò lásán yẹn kò sí fún ọkọ lásán kò sí fẹ́ni tó ti lọ́kọ lásán gbogbo obìnrin náà ni báwọn àfa àgbà yẹn ti ń gbẹ́sìn yé sí wọ́n ń ṣàlàyé rẹ̀ lẹ́bàá tún rí ọmọge náà tó náà tún borí àmọ́ àwọn tí wọ́n lè sọ́ọ̀dì borùn yóò fi sọ́rùn kò ní jó dórí láti fi ṣe àmì pé kò tí ì sọ́kọ o àmọ́ tọkọ bá ti dé àgbè dórí díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ó di pé àwọn tó tún lágbọ́yé àwọn tún dé wọ́n ní à jìlìbáàbù gan ni gbogbo obìnrin ó ti lọ́kọ kò tí ì lọ́kọ ọmọ àwọ̀ kí á ní jìlìbáàbù kí ni hijabu kò yé wa o wọ́n tún bẹ̀rẹ̀ sí sálàyé ó tún di pé àwọn èèyàn tún gbé wọ́ gbàgẹ̀rẹ̀ àwọn ẹlẹ́nu jágéèjì sẹ́yìn pé àwọn tiwọn kò rí má lè dákẹ́ ńlọ́pọ̀lọpọ̀ tiwọn ẹ dábòlẹ̀ ló tún kò burú ẹ̀yin ká ńgbà táwọn ń dábòlẹ̀ ẹ̀yin ń ká sòfin ọlọ́run sì ní kí ẹ dábòlẹ̀ akramakumullah wọ́n bú àwọn obìnrin títí wọ́n fi gbígbọ́ sáláì gbọ́ wọ́n fi rírí sáláì rí ẹni ẹnu bá ti ń hún tẹ́lẹ̀ ihò náà ni ọmọ ọ̀họ́ bọ́wọ́ ọba ká yóò fi họ géètì akramakumullah ó ti wá débi pé àwọn obìnrin tí wọ́n ń wọ̀ àwọn tí wọ́n sáwọn ẹni tí ó wọ̀ àwọn ẹni tí ó fẹ́ wọ̀ náà bá rí pé àbótí ah, ẹ̀ máa lórí gbólú ẹ̀ náà tiẹ̀ smart èyí ó jẹ́ kí ìrọ̀lá onáà bá wọ jìlbáàb Allah ibẹ̀ ni nǹkan burúkú bá ti bẹ̀rẹ̀ sí ní wọ̀ wọ́n bá di pé jìlbáàb tí wọ́n bá da fóbìnrin wọ́n wà bàárà ní nǹkan tó ṣe pé wọ́n gbẹ́lẹ́gbẹ̀gbẹ̀ wọ́n bàárà fún lọ́nà tó ṣe pé gbogbo bára rẹ̀ ṣe rí iná ni ó máa hàn lára jìlbáàbù tó lò ń wọ̀ kìí ṣe jìlbáàbù nìyẹn fancy dress ìlọ ń wọ̀ yẹn kìí ṣe jìlbáàbù jìlbáàbù ó gbọ́dọ̀ jẹ́ aṣọ fọ́b fọ́b fọ́b fọ́b ìyẹn ni pé aṣọ lambu lambu tó yẹ kí àní mọ bó o ṣe mọ́nu jìlbáàbù àní rí bó o ṣe tó nínú jìlbáàbù gẹ́gẹ́ bí akójú ọmọ kan tá a sùn àbá wá ẹnìkan tó fẹ́ fẹ́yàwó wọ́n á sọ ó ní eh, wọ́n ti lọ wo but actually wọ́n ti mọ̀ bóyá wọ́n go for her or not why will you not go for her ó ní because mi mọ̀ bó sanra ni bó tínrín ni ok ṣe ìwọ ni wọ́n á fẹ́ bẹ̀yẹn ó lè tó tínrín tí ó sanra púpọ̀ ok ó sì lè bí léèrè ojú náà tí òun kò burú wáyé kéèyàn ní tìjú náà ṣé kí ló rí inú pálọ̀ wọn jọ tẹ lọ yẹn ó ní wọ́n ní tẹlifíṣàn wọ́n ní kínní ok wọ́n gbé nǹkan lórí tẹlifíṣàn àbí wọ́n gbé nǹkan lé ó ní wọ́n gbé nǹkan lé oko kò burú ọ wá sọ fún pé tọba tún padà lọ kínní tí wọ́n gbé sórí tẹlifíṣàn sóòlì bá ń gbé mo rò pé yé bí bá ń ṣe rìn lọ́mọ á kéèsì bí bá ń ṣe rìn lọ́mọ á kéèsì pé jìlbáàbù ń fi hàn pé kò sanra púpọ̀ ọ̀ sanra púpọ̀ so ibẹ̀ ló ti dààmú jìlbáàbù máa ń bóyàn láṣìírí pàápàá jùlọ tó bá ti wá látòrí akramakumullah ìwọ ni jàlùjẹ̀lùbáàbù tá a dá tó fún tó ha wọ́n wá ní Egypt style Egypt style báwo àbí aljanna style ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ níbẹ̀rù Allah wọ́n á lọ dá jìlbáàbù òfò yóò á jẹ gbogbo ara rẹ̀ náà ní fi hàn sọ́kàn sọ pé kọ̀ọ̀kan wọ́ sọ̀kan náà ni kọ́kàn wá látòrí délẹ̀ kó tún fi jẹ́ pé ìwọ̀kuwọ̀ náà lọ ń wọ̀ káyé ọlọ́mọdé ẹlòmíì bá tún wọ jìlbáàbù kọ́lọ̀kọ́lọ̀ pé kíni ẹ̀ ń ṣàjọyọ̀ ni torí pé tí jìlbáàbù náà bá ti jẹ́ pé kọ́lọ́ rẹ̀ ó mú yàn lójú ṣé jìlbáàbù náà nù. aṣọ tó jẹ́ pé kọjá sọ̀rọ̀ sọ kò sì já sọ tó ṣe pé tí wọ́n bá wò lẹ́ẹ̀kan wọ́n tuntun wò lẹ́ẹ̀kejì. torí ẹ̀ náà sọ pé jìlbáàbù lè jẹ́ kọ́lọ̀ mi yàtọ̀ sí dúdú kọ́tà ti wà plain ó sì jẹ́ aṣọ tó ṣe pé kọjá sọ tí mú yàn lójú kọjá sọ yọ́rọ́yọ́rọ́ ó tọ́ sóbìnrin kọ́ wọṣọ yọ́rọ́yọ́rọ́ àmọ́ tó bá ti fi yọ́rọ́yọ́rọ́ dá jìlbáàbù oge náà ló tún túmọ̀ sí o kò gbọ́fọ̀ kàkà pamọ́ torí ẹ̀jẹ̀ àkíyè sára o ẹ̀jẹ̀ àkíyè sára kí jìlbáàbù ọmọ di nǹkan míì máa lọ́wọ́ jìlbáàbù rẹ aṣọ tí wọ́n ní kó gbé wọ̀ kó gbé ọ̀ṣọ́ rẹ pamọ́ ni tó bá sì ṣeé ṣe kó límìtì kọ́lọ̀ rẹ̀ torí pé níta tó kọ́lọ̀ ní ìsìn tó ń bà wá lẹ́rù ó ti fẹ́ pọ̀ jù tó bá lè límìtì kọ́lọ̀ rẹ̀ táwọn kọ́lọ̀ bíi black àti èyí tó jẹ́ pé ó dàbí kọ́lọ̀ tó tún súnmọ́ black ó dà púpọ̀ torí pé kọ́lọ̀ yẹn bá ti ń pọ̀ náà kò fẹ́ túmọ̀ sí jìlbáàbù mà àwọn obìnrin míì gan yóò tún lọ dán kọ́lọ̀kọ́lọ̀ níbi kọ́lọ̀ méjìlá torí pé wọ́n máa bú olúwa rẹ̀ pálásọ kan ńgbọ́n ìjẹ́ pé jìlbáàbù náà lẹ́ẹ̀ máa wọ̀ ó ti jẹ́ pé kọ́lọ̀ kan lọ́ọ́ máa gbé ká ní kí nìṣàlùjọ́ náà fẹ́ gbà lọ́dọ̀ yẹ lẹ́nu sùn tìyẹn ni ìbọ̀dọ̀ ọlọ́run ti fẹ́ gbà lùjọ́ náà àwọn àyà tí ó sẹ̀sìn tó fẹ́ lé ọmọ kó ń di ẹ̀sìn tí ó gbádùn. ìmọ̀lẹ̀ ọlọ́run ni wọ́n ti ń wá àlùjánnà. báyà kéjì báàbù náà tó ní ó tó gbọ́ tẹ́gbẹ̀rún àmọ́ gbogbo ẹ̀kọ́ lọ black náà ni kí ló burú ń ìwọ lọ mọ̀ pé gbogbo tí mò ń ṣe ò jàmá mò fi wá kíni lọ́dọ̀ Allah mò ń fi wẹ́sàn lọ́dọ̀ rẹ̀ ni. pẹ̀lú báyẹn ẹ̀sìn ọ̀rọ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ràn wa lọ láti máa ṣe bí ó ti ṣe fi yọ́nú sí wa káwọn rántí pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa pé a gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n máa lépa àti gbẹ̀mí ọmọlàkejì lọ́nà àìtọ́ gẹ́gẹ́ bó tún ṣe jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ ẹni tí yọ́n máa ṣẹ̀sìn tí wọ́n ní ká ṣe lọ́nà tá a tún fi fẹ́ bara wa jẹ́ bẹ̀sìn wa jẹ́ káwọn rántí pé nìkan lọ́lọ́wọ́ bá fi gbogbo eléyìí rán wa tó wá rẹ̀ fún wa láti táwa náà fi gbọ́ yìí tá à ń fi ń ṣàlàyé rẹ̀ òun náà ni ọ̀gá wa anabi muhammed sallallahu alayhi wa sallam nínú wọ anabi lórí wa ni ká máa ṣe àsọ̀láàtù fún torí pé ọlọ́run ẹlẹ́dàá wa táwọn mọ̀lẹ́kàrí alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀láàtù fún anabi muhammed sallallahu alayhi wa sallam kó tó wá pa wá láti pa wá tá a jẹ́ mùsùlùmí ńkọ́ káwọn náà máa ṣe àsọ̀láàtù fún ká sì máa kéne kéke. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين